ìmáàmù àgbà fún ọmọ tó ń jẹ́ inú ọ̀fà bàbá olóyè àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá tó kì í tijú sọ̀rọ̀ bàbá kí bàbá wọn Ẹlẹ́dìrẹ́ bàbá wa síwájú wọ́n kí bàbá ìmáàmù àgbà fún ọmọ tó ń jẹ́ inú ọ̀fà bàbá kí bàbá kí o pa àwọn ọlọ́rẹ́bù fún wa bàbá kí o pa àwọn ọlọ́rẹ́bù àwọn sọ́jà ọlọ́rẹ́bù àwọn mínísítà àwọn èèyàn ńláńlá ẹgbẹ́ òṣèlú APC Baba kí ọgbọ ní jẹ́ human wing hasan b baba kí ọgbọ nasifat bàbá kí ọgbọ fọmúlà bàbá kí ọgbọ àwọn islam bàbá kí ọgbọ hasan b bàbá kí ọgbọ apc baba kí ọgbọ ládéládé baba kí ọgbọ lóyèlóyè baba kí ọgbọ alápapọ̀ pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. bí bàbá ṣe ń dẹ́ tí wọ́n ń tí wọ́n ń jókòó kò sí wàsíwìsì kankan mọ́ kò sí tà tàbí bà mọ́ kò sí ló ṣe tàbí òní ṣe é ṣe ẹni tí ọba yẹ kó lọ máa pàṣẹ níwájú yìí ẹ dákun ẹ kúrò ńbẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá sí pẹ̀lú bàbá wọn olúwa sí ẹ̀yin ṣe mídíà èyí ṣàjálẹ̀sì ti bàbá wa ìmáàmù àgbà ọ̀fà ẹ dákun ẹ já kúrò ńbí bàbá ìmáàmù ti dé bàbá wọn ní wàásù tòní ti dé bàbá wọn ní wàásù tòní ti dé bàbá ìmáàmù àgbà tìlú Ọ̀fà the grand man of our kingdom OO1 number one citizen number one citizen OO1 bàbá ti dé síra rí wa ẹ dẹ́kun àwọn tí ọba yẹ ká wà ń bí ẹ kúrò ń bí àtúrò níwájú bàbá bẹ̀ yẹ àtúrò níwájú yẹ káàkó àtúrò níwájú àjọ àtúrò owó dẹjẹ farabalẹ̀ afẹnulọ wá sí afẹnulọ wá sí. Oye engineer engineer ẹ fún wa ní méjì sí i. à ń lọ sínú wáàsí pápápá tó ọ̀gá yẹ ọmọ rẹ̀ kiri ní ọ̀gbọ́dọ̀ fi dúró. wáàsí ló kù wáàsí ló kù. فقول الشيخ محي الدين أمنا Ilahi anta lil ulama isitru sallallahu alaihi wasallam. Fakulu shaykhu muhammadin sitra. Ilahi anta lil ulama ijara. فقل للشيخ مهي الدين جارا سلامي على المختار من خيرة الهمم وأكرمي مبعوثي بيوسف قد فتن سلامي على ما يصار ليلا ميلا يهلا وكان له جبريل من جملة خدم سلامي على طه ويا الضحى سلامي على الممدوح سن والقلم سلامي على من قال للناقة تشهدي بابانا يبيو شبو bàbá náà ní Òṣogbo dà bàbá náà ní Òṣogbo dà. bí a ní ìrìnsò ìlànà kọ́ láti bá àwọn ni wọ́n dìbò náà yọ̀ wọ́n. Ẹ̀yà mẹ́ni àtàlẹ́ ń bá Ẹ̀yà mẹ́ni àtàlẹ́ ń حسنا من الله القربى وآل صلاة الله في كل ساعة على خير المبعوث وأكرم النبى. أجو أجو ẹsẹkúsọ rẹ ẹ jọ ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ fún ojú agbe yìí lọ́wọ́ ẹ fún ojú agbe lọ́wọ́ rẹ. èyí tó ní wáyà mo fẹ́ lè tó ní kọ́ọ̀dì mi mo fẹ́ lè wọ́n lè dé wíwá. na wọ́n kì í fi kàrá mọ́ ẹ̀yẹ́ mi tọ́ka fún ويكفيك ذنبا جئت به ذنبا ومن لم يكن يفعل فإن بها يجري قبل أن يرقى إلى ربه حجبا وأيتمت العيال لكي أراك ولو قطعتني في قد أتاك وجاء إليك مرتجعا رباك وإن يك يا مؤمن قد عصاك ولم يسجد لما به سواك سلامي على سليل وجود محمد وما كان نورا قبل آدم مصفرا له سجدت كل ملائكة امرأة على النبي نور النبي مكررا ولم يره إبليس ملعون ربه لذلك لم يسجد له وتكبر لذلك لم وسجود له وتكبرا as-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. bí ṣé bá ti yòókù ànábì mọ́ náà ní sallallahu alayhi wa sallam. ànábì ti sọ̀rọ̀ kan ẹ má di ó ṣe máa là èmi là ànábì sọ ànábì ni wáyé lòlù ah má fi rí peter sí má fi ẹ kò yàtọ̀ kọkàn yín ya sókè níyìn sókè tí fi kótó. wailu liman dhukirtu indahu lam yusalli alayhi. ẹ̀jẹ̀ ńlá lákùnrin náà. torí ti bá délé ọlọ́fọ̀ ní sórí. ọlọ́pàá ẹ má dùn méjì méjì ẹ fi wọ́n lẹ̀ wọn ò gbọ́dọ̀ má gba wọn àjọ àwọn ọ̀gá wọn àmọ́ ìyẹn tó máa kọ̀nsídà àwọn náà tó tó máa bẹ̀yẹn náà ṣe gbọ́ ẹ kàn máa yọ síra wọn torí gbà sínú yúnífọ̀mù wọn tẹ́ pàdé wọn bí jòkó wọn yẹ sẹ́yìn rírọ̀ o ẹni bá yóò bá ẹni bí òní وقلبنا وشفيعنا Ànábì ló sọ̀rọ̀ yìí. Má jẹ́ kó ṣe mọ́ ẹ lára. Má jẹ́ kó ṣe mọ́ ọ lára. Ànábì ní ègbé àti ìbínú Ọlọ́run. Kó máa bẹ fún ẹni tí wọ́n dá ọkọ̀wọ̀n ànábì létí ẹ̀. Ògùn lùkìrè ni mo wà ní. ó wá gbọ́ orúkọ òun ànábì Muhammad kò wá yòǹbo òun ànábì Muhammad tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yìn bá ànábì jákè dáadáa. فالأنام فضيلة وجملتها مجموعة لمها yín níta wí náà nù ọ̀tún yòókù ẹ̀ mọ́. nìkúlì nàbí ìlànà mi fọ́dí ìlàtọ̀ wàjú múlátù ha májìmú àtún lè mọ́ àmàbí. dókítà wàjú múlátù ha májìmú àtún lè mọ́ àmàbí. adúgbò fún ọlọ́run a sì dúpẹ́. alhamdulilayi. kí ló sì wọ́n tó dúpẹ́. òun wo oyè bá mi jí àbí. adi munirudin chief munirudin bọ́lá ọ̀hún bàbá ìmọ̀ mọ́ bọ́. ẹlòmíín wo gbogbo sẹ́ẹ̀tì wájú yìí pé ah, kí ló dé tó ń wò rí bẹ́ẹ̀ ti rí. ó fẹ́ ṣìṣe kò ronú náà tí ò fẹ́ ti ń lọ bọ̀ èmi ni o gbogbo tẹ́ ń dí àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ lójú kò o. ẹni tí ò bá gbọ́rọ̀ ń ju gbọ́rọ̀ ń tú láti ní sí o. àwọn ọ̀rẹ́ ànábì ti lọ ni? ní. ṣàkàrí náà kàmá náà. aláàmà fàdíta o. wọ́n tẹ́jú àwọn látàrọ nìyẹn. ilé iná nínú àlè khayrati wal barakati. bani kì í gbọ́ ẹ dùgbò dáadáa. Èjìgbó mo fẹ́ béèrè nínú ìlú lọ́dọ̀ nílùú kiri wa bí tàbí ọlọ́run ò sóore fún pàpà báà kan bá fọwọ́ ju ọ lọ ọ lè fàlàáfíà ju ọ lọ ní tiẹ̀ ìwọ lọ kan ronú ẹlòmíín gbọ́kọ̀ wá bíi ní ìsìn tí ń gba abẹ́rẹ́ wákàtí ìwọ sì lè tòkúta tí nǹkan ò ní sí ọ. àfọwọ́wọ́ tó ṣe pé oúnjẹ wọn ti ó ti fi límìtì sí pé ọ̀gbọ́dọ̀ jẹ búrẹ́dì ọ̀gbọ́dọ̀ jẹ ṣú ọ̀gbọ́dọ̀ jẹ starch kan mọ́ àkàrà lásán ni ẹ máa jẹ jẹkuru jàkà ẹ̀wà lásán ògbọ́dọ̀ jòkèlè kan lọ ẹ̀yin ń wo kó lówó ni kò bá yọ̀rọ̀ tẹ́yìn tálíkà gbé. ṣàkárí náà. wọ́n tó lè jẹ̀bà tó tó fi yẹn lé ọ́ tó fi ẹ̀kọ́ lé o bá òsì sí ọ́ ọlọ́run kìbọ̀ra wọn ni àìgbọ́ ni pé ká máa wọ ẹnìkan gbóga jù á lọ ọlọ́fà náà ni tí òfò náà owó ló kàn hàn ní ipò ló kàn hàn ní nǹkan mí náà ń bẹ nínú oore oore tó pamọ́ tọ́lọ̀ ń fún tálíkà olówó mi bẹ̀rẹ̀ ojú agbo yẹn nísì onímọ̀ dáná fún ìyàwó ẹ̀ yóò dáná yóò lù ú ni tálíkà bọ́sẹ̀ wá yóò lòsì tó wọ́n tó kúnlẹ̀ gbóúnjẹ fún ọ torí ọtí bàbá sì bí ni ọ bọ́jú bá délé bọ̀rọ̀ alùpàwọ́ kúrò ẹrù àwọn yìí. ṣàtàrí náà kàmá ọ̀la náà àlàmà fàríta o ilé iná mi náà lè khairati wal barakati. mo rò pé ẹ kí n sọ̀rọ̀ ni. hamidina lè ànà lè hamuda. لله واجب بنا الشر يا مولاي في خطواتي bàbá wa Munirudeen Bọ́lá Oyèbáméjì balógun kí lè pé balógun mùsùlùmí ìrẹ́wọlé ayédáadé ìṣọ̀kan. Eh? aṣíwájú gbogbo ole ìkirè ẹ má jẹ ntàn yín lónìí kéèyàn olówó kọ́ lóye tọ́lọ̀ máa fẹ́ hàn yẹn lé mà ìlú bàbá rẹ ní òtí kéré ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ káyì ẹ káyì ah, májẹ̀mú ẹni tó bá ti pẹ́ dé òde kó farabalẹ̀ mi tó bá dé ni. Iná ìṣàrà ya Rahmanu fìlíhù tó wá tì í. Ẹ̀jẹ̀ aráyè tẹ́ ọ̀rẹ́ wa yìí lọ́rùn ẹ̀jẹ̀ aráyè tẹ́ wọn lọ́rùn. Tí bá lọ sí wá sí lọ́dọ̀ bani ìgbà tí wà ní kọmíṣánná bàbá yìí wọn ò fi wá ṣeré. Èyí àfáàlẹ̀ ń dàbí láàmú lónìí jọ́sì yẹ kó lè rí bẹ́ẹ̀. wọ́n sì yóò bá àdébí òsín mi ni. iná yàrá hamanu sí ibùdó àti. inú mi dùn bẹ́ẹ̀ tí ń wá ká ni mo bá bì lónìí. alhamdulillah. àwọn tó ní ìdí ọ̀rọ̀. kálukú yín ń dágbére à ń lọ bá mi jí à bá ṣe gbá a fẹ́ lọ yẹ sí a fẹ́ lọ jòkó tì í ẹ mọ̀ pé wọ́n á sínú ẹnìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe tó yìí ṣé bẹ́ẹ̀ lẹ dá níbi tí ẹ ti bí ẹ̀yìn náà. ẹ ṣòfin kí wọ́n fi aṣáájú ìlọrùn lẹ̀ ìwọ ọlọ́pàá tó ọmọ sẹ́tọ̀ ń sí ọ̀nà ẹni ha ọ̀ mẹ́lẹ́kàì kò sẹ́ni tí ń bọ̀ tó ṣàgbà mọ́ báyìí Grand Imam of Ibolo Kingdom. bàbá ti gba microphone olúkálùkù máa ṣe tó fẹ́ jọsifáàdù láwọn ọmọ ẹ̀yẹ tá a bá ti gbé kínní funfun wọn bọ́rí sẹ́nìkan lè ṣe ni ẹ̀ dá mi lónìí ẹ̀ dá mi lóò tó bá di ọwọ́ márùn-ún báyìí ọdún márùn-ún ẹ̀wọ̀n ló tó bá ọdún mẹ́wàá nù wá ń sọ àwa tá a wá jẹ́ pé bí bá kọ̀ náà lẹ́sẹ̀ wọ́n wa àwa là ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn arábùsì nìyẹn àwọn tó lọ́wọ́ òfin kéré nínú ayé síbẹ̀ wọ́n tún láàfà tó jẹ́ bàbá bẹ́ẹ̀ bá tó ṣe tó tí ò láàfà tó jẹ́ bàbá ọlọ́run kẹ́ ni kò yẹ bí tiẹ̀ bá dàrú yóò mọ̀ nàlẹ́ àfà. mo kẹ́yìn tẹ́ ẹ tóbi tẹ́ ẹ tóbi wá sí àkọ́kọ́ mi bó ṣe yẹ nìkan nílùú yìí tí ò bá tí ì yẹ nílùú yìí bẹ́ẹ̀ wáyé kí ni ó ṣe dẹ́. torí ẹlòmíì tó bá dẹnu bàbá rẹ tó bá da àgbàdo tàbá di adi onígbè tó ti dẹ́kun ló ti sórí ibú ni wọ́n ti jẹ́ rẹ mọ́ ipò wa ń gùn kò jẹ́ tó ń sọ̀kalẹ̀ àti pílẹ̀nì ò lè tí o bá àti dẹ́kun ah. yìí Mahala mahala. Ẹyin lẹni wá sọ̀rọ̀. mahala mahala. Yàbùnà dúnìyà mahala mahala. Mo ká ìgbàjúmọ̀ tí wọ́n gbọ́ wá sí. Ẹ ní sàbáwọ̀ pé ẹni lárí. Mo ká yẹn nípò. Mo kí n púpọ̀ mo kì í gan ẹsẹ̀ ṣùgbọ́n kò tí ì tó ìyẹn máa jọ olóríire ni ẹni tí o bá tì lè kòrò báyìí nílùú bàbá rẹ kọlọ wa kúnrin ẹsẹ̀ tó bá kú ọrùn òní yẹ owó tí yẹn bá ní tí o fi ra karama orí ikú owó lónìí agbọ́pọ̀ ń dààmú nígbà tó ọ̀tọ̀ sí ọ̀tọ̀ lọ́wọ́ tó ọ̀tọ̀ ń dààmú àmàsùkù tó ọ̀tọ̀ sí àtàsùkù tó ọ̀lọ́wọ́ náà torí pé ó bóyá ló wọn lọ sínú tọ́ílẹ̀tì wọn lọ ka owó ìwà àti síwájú wọn fi tọ́ mú lọ́wọ́ ń kà bọ́ọ̀ mo lójú yẹ kí ni ó sì ọ́. yàbọ̀dá dúnìyà màhálà màhálà ẹjọ́ ẹ̀ máa dábìlẹ̀ mo kí ẹ lọ́ba lọ́ba mo wà bá wa kòmù dúdú dáadáa alákòmù bàbá wọn ní kò yí bàbá kiri akiri dáa.

torí ẹ kí n béèrè wọn àwọn ní wọn nílùú a gbọ́dọ̀ béèrè ẹni tó nílùú àmọ́ ń gbà mí èyí ẹ mọ iye oore tó fún un ẹni tí ẹ tó bí ọmọ rẹ ò lè mọ yìí lọ bí ẹni tó bí olórí ibú ọmọ òní ìjọ ọmọ yìí ọmọ tiẹ̀ tó dá lùbáríkà àgbà wọn Ọlọ́run ti rọrùn àmín Ọlọ́run sì ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín náà yín mà kéré ọba àwọn tó lù gbogbo àwọn àfọ ẹ̀jẹ̀ ń kí papọ̀ ẹ má jẹ́ wọ́n dájọ́ òmùgọ̀ fún mi bàbá tó gba ara rẹ̀ tò ní bàbá wa kiri eh, eh, ìmáàmù ti lu kiri àbí ṣùgbọ́n ọ̀gá wọn bẹ́ẹ̀ ń jòkó ibi táwa ti rán sojú bàbá ìmáàmù Òṣogbo grand imam fún gbogbo tí ń jẹ́ Ọ̀ṣun state àti rí bàbá ìmáàmù. ń tẹ́ ìgbàgbọ́ àti rí bàbá ìmáàmù tẹ́ ẹ bá rẹ̀ ní tí ọ ránṣẹ́ tẹ́ ẹ bá rí fín ìjọ tó bá rápá ládé ipò ẹ̀yìn tẹ́ rí fèsì àkọ́kù. mo kí ẹ bá ń kí bàbá lé mo kí wọn fásì mo kí dàdá ni mo kí aláyọ̀ gbogbo mo sá kí dókítà náà ó yá látọ̀nù ìmáàmù kìíní ìkiri àgbòmò kò yí orílẹ̀ orílẹ̀ òwúdà ìmáàmù orílẹ̀ òwúdà ẹ̀yin náà nìtò mo mọ orílẹ̀ òwúdà náà afagba alimayẹ mama sarudin àwọn yẹn pàdé mẹyẹ níjọ ni mama amadiya nawarudin fisabili la nawarudin ọtún ìmọ̀ tó ti parí ń sẹ́ni kankan mọ́ kò sẹ́ni tí mò ń kọrẹ níbi kò sí ẹnikẹ́ni olóríire ọ̀sìn dáhùn ọ̀sìn ní mò ń kọrẹ sọ́jọ́ súnà lẹ́sẹ̀ kọ́ lóríire bẹ́ẹ̀ ni olóríire mo kí gbogbo àwọn olóríire àwọn kàrẹ̀kàrẹ̀ tí wọ́n kọ́ fún mi ti pọ̀ jù ẹ̀gbọ́ Justice Jídé Fálọlá ọ̀nàdìbò Jamiu Ọláwùmí ọ̀nàdìbò Ṣọlá Ògúnṣekínì Ògúnṣekínì Ògúnfọlájú Prince Barrister Dọ̀tún Babayẹmí ọ̀nàdìbò Rauf Ajanaku ọ̀rọ̀barista káyìndé adé adéṣiyẹn ẹ̀kọ́ yìí uh, o alhaji mustapha baba adini di ìkiri land ọ̀rẹ́bù kí ni ah, kí lọ́mọdé mà kí lọ́mọdé mà tó ṣe gàgà wọ́n fi tí o mọ̀ tí o mọ̀ ọ̀rẹ́bù musadé yàwó ọ̀rẹ́bù akínọlá ọlátúnkànmí àlè ọmọ tuntun ọ̀rẹ́bù ó lẹ́kẹ̀ ó bàníkì náà bẹ̀ ó bàníkì àmì ìyá akọ̀rọ̀mọdé àìpì ọ̀nà ìbàdàn àti tajudeen Lawal. alájà fatokunde àbí fatokunde ọ̀rẹ́bùsà sáfìrí yù àbí asati kọmílà ọsùn women in politics honourable bọ̀sùn ògùn ti lóye ògùn ti lóye oyún ti lóye ọmọ tó joyè láti inú oyún nù Israel Ajíbọ́lá Fámúrewá ṣéun Fámúrewá àbí ó ti dá báwọn isa nílé ọlá mọtòkọ Tinubu onda aa ah, mo ti rọkùnrin nílé ọlá mo ní mẹsàgì fún sí president àti yorùbá lóbi òsì mi ni. yàgò náà kúrò mọ́lá mọ́lá eh. zimbayati wazina wazina. mo àmì àmìtọ́lú sítú àmìtọ́lú ọ̀rẹ́ mi ọkọ̀ lórí kárùwá fún mi níjó ni. zimaya àti. wọ́n kí ọ̀rọ̀ bá dúró nínú wo. wàzínà wàzínà. mo kí ẹ̀ ní parẹ́. yàbọ̀nà dúnìyà. ẹ̀yin àfa àti ẹran mi ń sẹ́ èmi lọ́mọ kí gbogbo yín o. mo kẹ́yìn àfa mi ti ẹran mi ń sẹ́ sọ́ọ́rí mo kí gbogbo ẹ̀yin mọ̀ ìyẹn mo kí gbogbo ẹ̀yin ẹ̀yin alásàlá ti mo kí ẹ̀yin ìyá tẹ̀bí chief mọ̀mọ́ ọ̀fà mọ́ kí ọlọ́run ní lu ọmọ tí náà pa ẹ̀dá fúlẹ́yìn ilé yẹn mọ́kànlú wa mọ́. ọ̀rọ̀ ìbùn ní mọ́tòlá yíṣà níní ọlá yíṣà bí níní ọlá sánà nìyẹn ọ̀rọ̀ ìbùn tájù díì mo ti gbé lẹ́ẹ̀kan sòókò. So, Tòókù APC chairman Ọ̀ṣun Honorable Bíọ́dún Gbàdámọ́sí ẹja lọ bí ọ̀rọ̀. Zèmáyà ti rè. O ti tu ìtọ̀ kí o máa. Yàwòrán dúnìyà màálà ọ̀ màálà ọ̀. Àfáà ni mo pè é tọ́lọ̀ ń kó ayé ní lọ́wọ́. Mo pè yìí. Màálà ọ̀ màálà ọ̀. Mo kíyàwó ẹ bá mi jí àjọ wà ní ìrè ni níjẹ́ àdàmí sí kan wọ́n sì represent yín dáadáa in fact ẹ fi kún dáadáa tẹ́ ń ṣe sí wọn ẹlòmí ọ̀rọ̀ yàwó ẹ̀ lòdì yóò bá lójú jẹ́ lọ́nà mo kí ẹgbẹ́ yóò bí ní alábàárìkà. yàbọ̀ náà dúnìyà màálà ọ̀ màálà ọ̀. alápòmù mo ń fọlọ́fà kí yín wọn náà yẹn tọ́lọ̀ ń kó ayé lé lọ́wọ́ sí mo ní máa dàrẹ́ làmú díẹ̀ díẹ̀ àkójọ nara yín ni ẹkú gbàwọ̀ ẹ̀rù ń mọ̀ rí nǹkan bù. ìyàwó àdùnníyà màálà màálà. bàbá ẹ̀yin tọ́lọ̀ ń kó ayé lé lọ́wọ́ látòrí irú mi báyìí náà ẹ̀yin lọ́ba lọ́ba ẹ̀yin olówó ẹ̀yin nípò ó pe àwa táyé jòkó jẹ́ àṣẹ pé kádàrá ń pè á á máa ṣe bìlàbìlàbìlà á máa tẹ̀lé kirikirikiri. ẹ̀rẹ́ mi náà gbà yín bọ̀ àkàntì lóde mi lọ́sọ̀gbó àkàndó lẹ́nu àti wọn ìlú kiri wọ́n tún ọ̀kadà jọ wọ́n á ń bira mi pé àá ah, ah, ṣé láyé yìí náà. bàbá ń lọ ọ̀run bò ní oṣù wa rí. Allah. mo pè ti kadara kádàrá gbé ma mọ̀wé jẹgbẹ́ lọ ẹ ma ṣe jẹgbẹ́ lọ mo tiẹ̀ kẹ́ńtẹ́ ń jẹun òṣèlú lọ́wọ́ báyìí òṣèlú sórí ibú yẹnyẹn ni wọ́n roko wọn ò jẹ́ wọ́n nǹkan èlé fábẹ́ là báwo bá padà wá àtẹ̀wọ́n sí tí wọ́n wọ bẹ tá a ìtorí nàìjíríà yìí awolowo ní nǹkan ìtorí nàìjíríà yìí sàdánù ní pa ìtorí nàìjíríà yìí sẹ́nẹ́tì bàbá akẹ́tọ́lá ó ti bá lọ nílùú ògbómọ̀ṣọ́ ni mo délé awolowo ní kẹ́lẹ́ sọ́jú bá náà lọ ni mo délé sàdánù mo délé Tafawa Balewa ní Bauchi tí wọ́n já náà lé rẹ̀. mo délé Aminu Kano yabuna duniya. yabuna duniya maala o yabuna. yabuna duniya maala o maala o. kí n tún bẹ̀rẹ̀ wá sí tẹ ẹran mi ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ ẹ̀yin tẹ́ wà lókè ẹ̀wò sàlẹ̀ ìgò wíwìwì ní yọ bàtà lẹ́sẹ̀ ni. Allah. Allah àkànlọ balagbọdọ jù ọ lọ ọba nǹkan nílùú ọjù ọ lọ ọba nǹkan ládùúgbò ọjù ọ lọ ọwájú wọn jálù báríkà rẹ tẹtọrọ bá mú ọta ní ọbọ ọsọkún ní ọdún tó lọ ní ọdún tó lọ tí ara mi fẹ́ lé tá a gbọdọ̀ wí gbogbo ọjọ́ tí mo lò ń bẹ̀ fi kọ́kọ́rọ́ kan lé gbogbo ọjọ́ tí mo lò ń bi tí mo wà lọ́dọ̀nà lọ́hùn gbogbo ọ̀fà bẹ́ẹ̀ ṣe pọ̀ tóun àwa gba àwẹ̀ tí mo fi dé. nítorí ọ̀nà máa fẹ́ mi ẹ̀wò tani gbàwé nítorí ẹ̀ tani wúlò fún wọn lọ bá tán gbọ́dọ̀ lọ ọ̀run sílẹ̀tì lọ because bàbá wa yìí kábíyèsí ẹni tó bá jẹ lábẹ́ ẹni ní gbọ́dọ̀ ń jí ó dé láyọ̀ ó kù kan bá tiẹ̀ fẹ́ ǹjẹ́ lẹ́ni tí ó dúró fún yín níwájú mahala mahala. ẹ jẹ́ àtẹ̀jẹ́jẹ́ kábíyèsí ẹ jẹ́ àtẹ̀jẹ́jẹ́ ẹ kádàrá ló gbé a kì í ṣe dáadáa kan lọ́lọ́run fi ní kó ayé òye ẹ báyìí àwa tá a lẹ́gbọ̀n tá a jù lọ adé bàbá tá a lọ ìdílé ìyá jù ọ lọ èmi adé títì ń fún oúnjẹ ti ní sọ sí lọ́rùn kí wàá làwọn a láyé ni ṣé wọ́n ń gbọ́? wọ́n gbọ́. Zèmáyà àti wàzínà wàzínà kí n tó bọ́ bí ẹ̀gbọ́ anífà tí mo fẹ́ sọ. Gbogbo tó bá dé wá báyìí ẹ máa wọ̀n ẹ tó bá jáde tì mọ̀ níjọ́ five hundred million ẹ wọ̀n táwọn ọ̀rẹ́ mi dà tílé bàbá mi dà tìlú dà àwọn ọ̀rẹ́ mi tọmọ òrukàn dà tàtàlíkà dà ntọ́nà fi jí ó pọ̀ lọ́wọ́ yìí ó ti sí ti gbogbo èèyàn mọ́ bí o bá sí mọ́ ni òsì ni ó pa ikú. Someone communicate that. Zima ya ati wazina wazina ẹ̀wọ̀n Oyèbáméjì wọ́n Chief Oyèbáméjì sẹ́kìnì bí ṣe ń wọlé ní wọ́n ó wá wọ́n wọ́n wọ́n iye orí tó wọ́n fúnlẹ̀ rí tó pé jù. èmi ò ní rìgáàdì polówó tí o bá ti dá àlùbáríkà tí o wúlò gbàdá wa ń kọ́ ọ̀wọ́n fi hàn mí kọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ àdó five hundred million gbàdá kọ́ mú ten percent yẹ lọ́nà sínú ìlú yín gbogbo ayé ni ó máa jókàá ní mọ́tò tó lè dójú tì ọ́ tèmi tí ń gbé ọ̀bọ̀ ṣe wọ́n tó adé adé ìbòdà adé bàbá àti àti kúrò ní gbàngàn a fẹ́ bọ́ sí express o ní táyà ẹ bá rẹ̀ fín mo náà rí nǹkan afọwọ́ra fìtínà mo bá bọ́lẹ̀ náà kò gbá bọ́lẹ̀ mo ti gbá gbádá lẹ̀ làbá ń ti táyà à ń ṣe ìmọ̀mù bá mi bẹ bàbá gbogbo àwa dúró eléyìí wa kọjá sí òsì àwọn tó gbọ́kọ̀ tí ò tó ti ọkọjá kù á àsìkò kankan ní ẹtì ẹ̀rọ mi ìdí sì dúró lójú igbó ewo tẹ́tì ẹtì ẹ̀rọ mi wúlò ju gidi lọ. zemaya àti. lọ́kọ̀ tí jama gbé kí n gbé wá ní rúù wọ́n lè ṣe fẹ́ pa mí nìmi ní kí wọ́n ga rúù èmi síbẹ̀ lónìí ó wúlò ẹtì ẹ̀rọ mi àmọ́ bá mọ́tò ikú ilẹ̀ ìbá ṣe sáré tó gidi tá a sì gbé lọ́wọ́ táyà rẹ̀ ra odidi mọ́tò mi síbẹ̀ náà ó lóun kò lọ́mọ́ sàkárìfò dúnìyà àṣàṣù àlám. gbogbo tó dá aláyé tó dá aláyé ó nìpìlẹ̀ nira gbogbo tó bá ti dá aláyé tó bá ṣe lé rẹ ló dáa jù mẹtẹnánsì ni ó pa ó ẹ̀kọ́ nínú kọ̀ọ̀kan ẹni máa lówó máa lọ́la àṣejù yìí ti pọ̀ jù ẹ̀kọ́ ni ẹ lọ import ọ̀dà káyì kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ lọ́kì ní kọ́kẹ́rẹ́. zakari fún dunuya.

ẹ̀ẹ̀mẹ̀tọ́ ojú àgbo ṣé máa múra arábàdàn ni a máa nǹkan kì í sojú ọ̀rọ̀ gangan ni a máa nǹkan ọ̀yàn nígbà ọmọ. lọ́dọ̀ bí ọ̀sẹ̀ wọn náà tó kọ́ ọgbọ́n wàtá alibu dunia nadimu nadam. kábíyèsí ẹ̀gọ́ wọ́n ní gbogbo tó bá ti dá aláyé ni problem. dọ́tà tó bí alo bẹ́ẹ̀dì nírin kò sí problem lẹ́yìn kó ló fi kíbi kíkẹ́ pé wẹ́dà kó so wáyà rẹ̀ pọ̀ lónìí ní sìn àwọn ni wàhálà tá a kò sí àti lẹ àlè lára láti máa pa ìpín bẹ́yìn náà bá gbiná tó palú ẹ̀kọ́ ọkọ wáyà sí gbèrè ọ̀fọwọ́ra kú bẹ́ẹ̀ bá kú wa nílé ìwẹ̀ ó di mọ̀dì bẹ́ẹ̀ wúyọ̀ ẹ̀gbọ́n ó ti lé ní ọdún mẹ́fà báyìí èmi iná rówó ẹ̀ ń tògo ni wọ́n ní kí ló ní kò rẹ̀ mí èmi nífẹ̀ẹ́ gbé ẹsẹ̀ adìtẹ̀rẹ̀tẹ̀ ẹ̀yin tẹ̀ ní lárí ẹ̀ mọ́ náà rówó ẹ̀ àṣàrà ìlú ń tẹ̀lé ká. zakari fún dúníà àṣàṣùlẹ̀ alam wàtálìbù dúníà. torí a ti tún léèwẹ̀ ṣe jù owó tá a fi ṣe léèwẹ̀ míì ó parí mọ́ṣáláṣí àdúgbò ẹlòmíì náà more than ten million sí léwé rẹ̀ nínú tí ó máa kìdíbọ̀ tí ó máa yàgbẹ́ mọ́sálásí ni bàbá rẹ̀ sì ni wọ́n ti rówó kan lónìí ìyẹn kí mo wá sọ ànífà mo ti kí wọ ẹyà fáà mi bẹ́ẹ̀ nínú àwẹ̀ fa ọ̀rọ̀ ọ̀rọ̀ mo ti bí mo wá ọ̀rọ̀ lọ́mọ tó ọmọ sọ̀rọ̀ lọ wọn láwọn tá a train àwọn kan ọ̀fẹ́ kan náà dáńgájíà ni mo ní ẹ̀sìn tẹ́wàá ẹ ẹ jẹ́ kí wọ́ọ̀bì àbàtì ń jẹ́ ń jẹ́ pè mí jàmá kábíyèsí ẹ̀yin ìjòyè gbogbo gbogbo kọ́tọ́ ń jẹ́ anifak kí lẹ́ ń pè bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitani rrajim bismillahi. jẹ́pẹ́ lè rága. Rahmanir Rahim. a kò yẹ kúnlẹ̀ ẹ wá gàkẹ́ tó kù rúkṣọ̀ ń bẹ nínú àwẹ̀ ẹ̀dá bẹ̀rẹ̀ wọ́n lẹ́dá. ẹ̀dá wà nínú àwẹ̀ kúlẹ̀ ọmọ lọ sínú lọ́sípítà ẹ wá àga fún wọn torí ọlọ́run àkọ́kọ́ inú òrùn ni ẹ wà omi ara wọn ti ń gbẹ. ìwọ tí mo ní ọwọ́ àgàtọ̀ wà mo ṣàánú rẹ ni o má ṣe ya kata sí alọ́run má sọ yé bá mi jí má sọ lẹ́nu wọ́n lọ́dọ̀ gbẹ́gà ọ̀tọ̀ abátọ̀fà innal munafiqina fi darkil asfali minan nari. innal munafiqina fi darkil asfali minan nari. nínú kiri ẹja tù bàbá wa imam àṣẹ tó burú ju kèfèrí lọ́nbẹ. bàbá kèfèrí là máa gbé ṣépè àwọn àtọ̀ kí wọ́n níbi tó sàgbà kèfèrí ẹ gbọ́ alimunafikun fi inna alimunafikina fi darkil asfali minan nar. inna alimunafikina fi darkil asfali minan nar. jama a sì pé iná ni kèfèrí ó wọ̀ síbẹ̀ kọ́. ilá mọ rahima ọlọ àbẹ̀tọ́ náà máa kí mo sàánù rẹ àwọn adéṣe rẹ àmúnáfìkì sọ̀bẹ́sẹ̀ lu tí mo fẹ́ tìrìsì lónìí dòdì jẹsọ kásáré kíyàn náà kankan máa ṣépè ní kótó dé ká jẹ́ ń jẹ èèyàn ká fún lépè ibi tí lọ́lọ́ nínú kálukú sí gbọ́dọ̀ dìde wọ́tọ́ bá lórí wọ́rọ̀ bá wí. à ń la dẹ́rù pẹ̀lẹ́gẹ́dẹ́ lónìí. fi dáríkì asfali mina nari. Ah, àdìsá. fi dáríkì asfali mina nari. tẹ́yẹ̀ bá wọlé tí bá dà pé ẹ̀ tọ́jú mi sálẹ̀ sílẹ̀ mi ọ̀rẹ́ wa nù. wàlá ń tají dá nasira. láti bá ti bọ́ ni wọ́n jòkó àwọn ìyá wa sì lálàáfíà àdébẹ̀kọ́ mo ti stọ́dì yín látàárọ̀ ń wò yín wọ́n sì wá aráyìn kúkúkú wọn jẹ́ rí náà jama yìí bá nàbì dáadáa. ìpínlẹ̀ ìmọ̀nàfìkìnà fi dárìkì asfali nínà náírì. ó yẹ bá mi jí. Asiwaju, aṣíwájú mẹ́fìyàn dá owó lẹ̀ dákun dákun. wẹ̀lẹ́ ń tajidala hàn nasira. ọlọ́ọ̀ni náà tó ń dájọ́ àdìkìyàmọ̀ àwọn mùnáfìkì tí mo bá tìrìtì lónìí. bẹ́ẹ̀ ni àwọn mùnáfìkì ọlọ́run náà ni wọ́n wà ní ìsàlẹ̀sàlẹ̀ náà àwọn èèyàn fi kó náà àwọn náà wà ní ìpínlẹ̀ àwọn ènìyàn jòjú wọ́n máa kó ẹ̀yọ́kù yẹn lórí ni. sọ ẹ̀ka burú ju kẹfẹ́ lọ. wàlá ń tàjídà làwọn nasira wàlá ń tàjídà làwọn nasira. ọ̀nìfẹ́ kò fi lù gàn ìmáa ṣe òkì ìmáa ṣe sọ̀bẹ́sẹ̀lú kasọ̀lédè huwa min jinsil khida walmakiri wa izihari lkhayri wa ibutoni khilafihi. baba ẹlẹ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ fara ọ̀rọ̀ tó lálàyé nù gan o kì í ṣe ordinary wáàsí kábíyèsí wọ́n ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ìrẹ́ kan nù rán àdẹ̀jẹ́ ká máa dẹ̀yàn jẹ́ ìwọ lọ́ọ́ jí lórí láàrin ẹ̀jọ̀ mu tíì ni ẹ̀ka ẹ̀ ẹ̀ka ẹ̀ ẹ̀ka ẹ̀ kábíyèsí ẹ̀ máa ń wọ́nu wọn mo lè sọ máìkì lè bá wọn. wàlẹ́ ó tàjídà làwọn nasira. torí ngbà tí mo dé wọ́n fún mi ní serious warning ìfẹ́ ló jẹ́ ní ó ká mi ìfẹ́ Islam àti ìfẹ́ àwọn olóríire tọ́lọ̀ ni wọ́n rọ kiri káàmì dèdè wo yìí last year mo ṣe ti hospital dé mo gba àwẹ̀ méjì náà kí n tó dé sọ́fà láti gbà ọ̀nà àti mánítọ̀ mi náà tó tọ́jú tí wọ́n ti wá tí wọ́n á fóònù wọ́n á gbójú agogo ẹni tó sọ̀ tó àgbàdo náà wọ́n á gbà mí lẹ̀ yányá tó bá rí bẹ́ẹ̀ à sí ní àwọn ọmọ aládìdì ẹ̀sùn ẹ̀dìdẹ́ tó máa kó dìbò lórí kò sẹ́ni tó wà níbi tí ti family man ó méjì adara wa láàmú kẹ tó bá ti pọ̀jù ọkọ̀ mẹ́tì kọ́ni sọ́nà fẹ̀mí lọ́lé nìyẹn ọlọ́mọdé ń sẹ́ra mi mọ́láyé mo ti dán wò tí ó gbè mí. wàlá láwọn nàásù yìí rọ̀. tó bá ti rí wàhálà ní front line ń lọ lẹ́nu straight wá bàtì àwa àmójúwá rọ́ọ̀kì rí ẹ ti rí mi sọ́ọ̀lù fàtà sọ́ọ̀ mo ti sọ̀rọ̀ ìbí òde dúró nù bàbá kú àsọ̀là tomorrow is another day yá bàjẹ́ ayé àyílé yá. المنافقون والمنافقات wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tí wọ́n lójú agbo yìí ẹ̀yin ló bá wí. ká bá yẹn jẹ ká bá yẹn mú ká sì máa dẹ́ pé ẹja lọ jẹ́ ẹ jẹ́ a lọ mú àní ṣe tiẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ayé àtọ̀rọ̀ rẹ̀ ò ní dà. alimunafikuna walimunafikatu wíwádà àdúrà mẹ́mbà ọ̀bọ̀. jẹ̀mọ́ ẹ̀ gbọ́ nínú ọlá yúṣà ẹ bá jíṣẹ́ lókè mú níṣẹ́ tí mo fẹ́ rán yín bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ń sì mọ̀ torí mẹ́sẹ̀gì ó kàn mí. báwo wá mi ń bá rìn. iṣẹ́ àkọ́kọ́ tí mo fẹ́ yàn yìí. iṣẹ́ àkọ́kọ́. dandan kọ́ ni kí àwọn ààrẹ àwọn ọ̀nàrẹ́gbèsè máa lọ umra iṣẹ́ tá a bẹ̀ yín ò sí maka ẹ lọ wá àwọn àfa sànkọ̀sànkọ̀ ní stéètì kọ̀ọ̀kan ẹ mú mẹ́fà mẹ́fà ẹ mú stéètì kọ̀ọ̀kan ẹ kí wọ́n lọ sunkún Kaaba Nàìjíríà ta torí ẹ̀yin tẹ́ fẹ́ lọ bẹ lọ́hùn yìí ọlọ́gà ń bínú ojú rẹ̀ kóró sí yẹn mọ́ ní kóró sí. njọ́ tí nàìjíríà ti ní problem wọn ò tí ì wá sunkún báwọn àfáà ọgbọ́n ò sì dígí. ọgbọ́n ò dígí. èyí ò wọ́kùn lọ ni ọ̀dọ̀ ẹni náà lèyẹ máa sunkún lọ ẹni kí wọ́n mú ní stéèjì kọ̀ọ̀kan àwọn àfáà sànkọ sànkọ sànkọ kọ́ wa kọ́ sínú plẹ̀ lẹ́ẹ̀kan náà pé gbogbo yín àmọ̀ pẹ́ni ọlọ́run ni ẹ lọ bá a sunkún nàìjíríà ń fì. èèyàn yàgbẹ́ tán ó fi tọ̀ tábà kò fẹ́ gbé kẹ́gbin ìdí kábà tẹ̀ ń lọ ẹ̀yin gan rí fìn òun gan mí nìyí pé ẹ máa bọ̀ èmi lẹ́yìn ipò mi èmi tẹ̀ wo tèmi tẹ̀ ń dààmú tálíkà. yóò sì lójútú pẹ̀lú ògo Ọlọ́run ọ̀sán ọmọ Nàìjíríà ni ẹni bá ṣe ámì tí ò ní ṣòro ṣe. alìmọ̀ náà fi kú náà wọ́n lìmọ̀ fi kọ́ tù ọ́. wọ́n ní ti ń jẹ́ nifak ìran kan ní nínú ká máa tààyàn ọba jẹ ọba mu ìwọ̀n lọ́tún wọn tún náà sílẹ̀ káàkiri gbọ́dọ̀ ẹ̀dọ́gbẹ̀ farabalẹ̀ kẹ́gbọ́n mi ọ̀dàlẹ̀ ni ọ́ wà ní mákìrì ká súnmọ́ àyàn ká máa pète pèrò aburú bí ó ṣe dẹ ní ilẹ̀. dọ́kùn tí wọ́n ń tẹ̀lé mi ní kiri ojú tí ń wo èso ìjọba ẹ̀ ń gbọ́ tèmi báyìí. wà ní mákìrì ẹ̀yin kágbàbọ̀dé feni tí ó fẹ́ ni. bàbá mákìrù ẹ má di spíkà ẹ̀ dàpọ̀ kí ni lálàáfíà díẹ̀ sí <laughs> yóò dà fún un. wà ní mákìrì. káyọ̀ máa pète pèrè aburú lórí ẹni tí ń gbádùn. ọ̀rọ̀ ń pète aburú kí olórí ló dolórí ibú. ilé ṣe ilé ayọ̀. nítorí wọn ti kó méjìlì wá wọn lẹ́nu kan tí ẹ fẹ́ taari ṣubú nù ọ̀dẹ̀ ẹ̀rọ ti máa pín kádà lórí ibú fún yẹn. ẹ tẹ̀lé mi mọ̀ jẹ́mọ́ ẹ̀ ní kí tó ni ẹ̀ dá mi lóhùn wa ìzìhárì lè xayiri ìbùtọ́ ní xìláàfì yìí kéèmọ̀ fi dáadáa ẹni tí yẹn bá ṣe tiẹ̀ là ń ṣe tiẹ̀ là ń ṣe àmọ́ tó wà nínú rẹ̀ ò ṣe tiẹ̀ bọ́ọ̀ ò bá mọ̀ tí ò bá mú ọ ọlọ́run tó mọ̀ mú ọ. tọ́pìkì tẹ́ fún mi lágbára gan o àbá tí ò bá jẹun yóò ní sọ yóò mọ̀ létí ẹ̀ tó tọrọ bára lọ wọn kàn bá bínú ẹ bínú bọ́ọ̀lù bá ti fún mi kí ni ìbínú èyí ó ṣe. bínú bínú mọ̀ yọ sàkáfù yìí mọ́ ọlọ́run yọ yẹ̀kínì ọlọ́run fẹ́rù rẹ lẹ̀ èèyàn kan onímọ̀ sí tọ́lọ́ kí yọ jẹ́. ní ẹni tí a sì ní kí n tírìtì yìí ẹ̀yin olóṣèlú pátápátá àárín yín ló wà bẹ́ẹ̀ bá dalẹ̀ ẹ̀ dasánmọ̀. àìdálẹ̀ oyè bá mi jí ẹ̀wọ̀n mi tó sún

lọ jẹ ìsọkúsọ tó ń sọ lẹ́yìn lọ jẹ ah, ọbẹ̀ gbọ́dọ̀ mi náà gbọ́ ní ìsọjọ́ ọ̀rọ̀ ìjọ tó bá sunkún wá lọ́rùn ó sọ rẹ̀. bẹ́ẹ̀ ṣe mú ìyàn kájí tó dogun wọ́n tá àfẹ́ kọ́ rọ́ọ̀sì sínú yàrá. jẹ̀mọ́ ẹ̀ ní kí wọ́n ní máa fa. àdẹ̀jẹ́ àti pẹ̀tẹ́pẹ̀rọ aburú ẹ bí mi nílùú kiri ẹ bí mi àwọn tá à ń kó ká ọ̀rẹ́ ẹni bọ̀dá ẹni ẹ̀gbọ́n ẹni bọ́ọ̀ ti rí gan ni wọ́n fẹ́ rí. sọ yìí bá ti fún ẹ̀jẹ̀ kò tí lọ́rùn wọ́n fẹ́ gba tí o bá ti wá rí tọwọ́ rẹ gbà kọ́ dòrò sí di pétépèrè aburú ó ń lo kádàrá wa ni ó ń ṣe gbani bá a ṣe tẹ̀lé ká tó kò ra mọ́tò fún mi kò ra fún mi ǹjọ́ sọ pé ọmọ àwọn ìwọ́dọ̀ bá tọ́jà yunifásitì olórí ikú òní sọ tó dáa. tó o èyàn fún ọ ní nǹkan olókèrè ọmọ rẹ ọmọ orogún rẹ ràn mọ́kà ní òfin ọlọ́wọ́ ẹrù káwọn ọmọ rẹ náà dáwọ́ jọ kán fún ẹrù ẹrù òsì wá láti ni wọ́n sọ̀rọ̀. jẹ́mọ́ ní kí tó ni dá mi lóhùn. wàhùwà máa máa káfúrà ẹ tó bá jẹ́ mùnàfíkì bàbá gbogbo sẹ́ni mọ̀ kojú bọ̀ ẹ mọ̀ ní níbí yóò máa appear everywhere sókèsókè kò ní níbi kan náà bá ṣe tọ́mọdé láàárọ̀ mi ilé ọ̀tá rẹ̀ lọ́ọ́ ti rí rọ̀lẹ́ yóò lọ lé orogún rẹ̀ yóò máa káàkiri mùnàfíkì azọ́límù túlétúlé túlétúlé bó ti ń wo yín ló ti ń wọ ohun ló ti ń wọ ohun kàkà kó wẹ̀ wọ́. wọ́n fi ẹsẹ̀ ẹ̀mọ́ túbà jàtijàti rèbèrèbè ló ń bá ká. gbogbo àyè láti máa rí. gbogbo àyè láti máa rí. màmá káfúrà bí sàṣẹlẹ wò ó kò tó lé sí yóò gbé káàkiri. yóò gbé káàkiri. yóò mọ tẹ́lẹ̀ sẹ́ẹ̀ bí ẹjẹ́ ń dájọ́ fún. bẹ́ẹ̀ ni ti gbọ́ tàbá dá wa ta wà mí tàbá ká tó láì tí a máa ń yọ mùnàfíkì láàrin wa tí a ń yọ tí a ń yọ tí a ń yọ tí a ń yọ nínú hundred wọ́n ní wọ́n rí ninety nine point nine. tí wọ́n yẹ bá mi jíjẹ́ àìdálẹ̀ àìsí àdẹ̀jẹ́fọ́gà ìnísùrù débi pé yóò padà kan èmi náà tó bá yá lẹ́yìn táyà ò ní lónìí mọ̀nàfìkì ọbímọ ọ̀gá rẹ̀ ní ọ̀bọ̀ ọkọ sọ̀nù bọ̀ kìyàwó ẹ̀ mọ́lẹ̀ ó tún wá pé kọ̀ǹdíṣẹ̀ wá èlùbọ́ lásán máa ń jẹ èlùbọ́ ọ̀sùn gidi ìjọ gàrí ọgá ti ń jẹsẹ̀ mú mọ̀nàfìkì gbogbo ẹ̀ tálíkà ní náà bẹ́ẹ̀ bá nílẹ̀ ìjẹba náà náà torí àwọn nígbàgbé tálíkà ní ìyàwó rẹ̀ ń tàn alólówó orí mi orí wo ló wà ní rẹ̀ yìí Olúwa. Sọlọ́wọ́ orí ni o, àwọn olórí pò. Ẹ ń tara yín ni. Jẹ̀mọ́ ẹ̀ ní náà. Múná ẹ̀ tálíkà tó fẹ́ gbádùn ní kí ni ó ṣe. Má gbé ẹrù tó ga kọ́ ẹni tó ń tẹ̀lé lọ́rùn. Yóò yẹrí Ọlọ́run nìkan ni ò lè yẹrí. Ọlọ́run ó ní ọ̀gá ọdún àwọn ẹ̀kú jọ́ méjì báyìí. Ìjọ mẹ́ta. Mo fẹ́ kọ́nfẹ́nsà lọ yídì ṣé wàá ní òkè olówó yìí sọ̀rọ̀ tó bọ̀ no problem tí o wàá da lóhùn yóò máa rojọ́ ká yóò wá bí mùnáfíkì yóò wá gbé ẹjọ́ ẹni tí ń jẹ lábẹ́ lọ ní ọ̀tá rẹ̀ torí pa obìnrin mọ́tò kò fún ọ àmúrànmọ́ rẹ̀ ń sùn ọ̀ràn ní maka wọ́n di ọmọ ìlú maka ilé yóò sì dé ọ́ di àgbò mọ́lẹ̀ ìwọ́tọ̀ lè ra kókó di tó ń pa iná lọ́dọọdún ǹjọ́ yẹ kó torí èyí ń gbẹ́jọ́ lọ́dọ̀ àwọn alábòsí rẹ tó bá rí bẹ́ẹ̀ ọwọ́ náà tí ó wọ ọ́nà táyé ò ní yẹ. ṣé tó bá síbò mí. jama wal maqsud fi riya wan nifaq wahid wọ́n ti ń jápọ̀ kí àti kárí ni ọ̀kan náà ni. ọ̀kan náà ni ọ̀kan náà ni ẹ tó bá ti ní pòkì yóò ní kárí mi kárí mi jẹ́bùrẹ́ yìí àṣà wọ́n ló kó ẹ̀pà tó pọ̀ àwọn oníkọ̀ ọmọ kí ó lo oko oníjọ́ kan ìkan wàá ṣiṣẹ́ dáadáa bó ṣe ní ọkọ̀ ṣé Ibrahim aṣojú ọlọ́ọ̀kan báyìí ó wá ju ọkọ́ lẹ̀ wọ́n á fọwọ́ roko kí ṣé ò lè bá ní ọkú ṣe ṣé wàá wo ṣé ò ní ẹni ẹ̀kọ́ ni ọ́ mo rí ọlọ́ọ̀kan ọ̀rọ̀ lẹ̀ tẹ́lẹ̀ mo wá dé ọ̀fọwọ́ tulẹ̀ kí lè bá yín ọ́ ju àyè òkú lọ ọlọ́run bínú sí ọ. àmẹ́yìn ọ̀gá ọ̀gá tẹ jòkó yìí n lè pẹ́ ẹ̀pọ́n torórí yín pé ju tí a lọ n lè pẹ́ ẹ̀dá nǹkan mọ̀ ẹ̀dá òsì mọ̀ tó kókò lẹ́dá mọ̀ àmẹ́ mọ̀tá. ẹni tí wọ́n ti wá ń ba tèèyàn jẹ́ lọ́dọ̀ ilé ẹ̀ máa mú lọ́rẹ̀ àmì bẹ́ẹ̀ ti wà yìí ẹ fẹ́ràn olófòfó ẹ fẹ́ràn olófòfó wo lẹ́ máa mú wọ yàrá yìí sọ́yìn bóyá sòwò wọn sọ mọ yàrá yóò lọ sòwò mọ̀ rẹ fóni apábí fíríjì wa apábí nìbẹ́ẹ̀dì wa owó sí ẹgbà wọlé torọ́ ti fọ lórí ìlú sara ẹ̀yin olóṣèlú ẹni tí o bá ti lè máa ṣe bí ẹrú ẹ̀yin mọ̀ wọ́n léèyàn torí ẹ fẹ́ kó bá ayé lẹ́rú ni ẹ ń fowó ra rọ. ẹ ń fowó ra rọ. wọ́n tẹ̀ ẹ́ pa. wọ́n tẹ̀ ẹ́ pa. wọ́n tẹ̀ ẹ́ pa. jẹ̀mọ́ ẹni kárí mi. ẹni kárí mi ẹni kárí mi ẹni kárí mi gbogbo ilé rẹ ló lẹ pósítà rẹ mọ aṣọ aṣọ tí ń wọ ká ìwọ ló yà sí sọ adẹnu rẹ sẹ́ni kò mọ lọ pátì mi tèmi ń jẹ níbo mi ń jẹ ilé ọ̀tá rẹ ọmọ ni àdébíyò ó ń lọ pàdé òru. àwọn onípàdé òru dákẹ́ gbogbo tẹ wo gbà bẹ́ẹ̀ lè fi ṣe tó dáa tó náà ti da ọ̀gá yín láti jẹun àfikọ́ náà ń da ìmọ̀lẹ̀ lẹ̀ kò sí ha òdodo ọ̀rọ̀ mú sọ ẹ tó bá fẹ́ ra rán kó má pè mí ẹ tí máa ń wò dodo kó má wà á dọ̀ mí ọ̀lẹ́ pè mí ká lójú àwọn ká mọ̀ sọ̀rọ̀ má fi wọn tí yóò bọ̀ wí mo ti kọ́ ọ̀nà ọkọ̀ ìmúlẹ̀ ti pèlè bí ara mi pé wọ́n lè má fún wa nípa ọlọ́run fún mi ó sì ti fún mi àdìpọ̀ àtòdébí ẹni tó sì gbé alẹ́ ọ̀fà ni. jama ìdámilé mani ẹ ìdámilé o kúwà ìzàhárù kẹ́rì máa fi sàráìr òbítàbáìr òní ká máa fi nǹkan nǹkan tí ìsìnkú ló wà ní kọ̀kọ̀ wà hàn àti òní wà ní jẹ́nà ní nkà lónìí. ọ̀rẹ́ méjì ní ẹjọ́ wà lọ́dọ̀ ọba. ọ̀rẹ́ méjì ní ẹ̀mí mi ní kí n sọ̀tàn yín ní kiri àmẹ́ẹ̀tì ni sọ. ìbá mi jí ìbá mi jí kí n sọ bàníkì ní pálọ̀ yín rántí jẹ́ máa tòkó ní báyìí tẹ́yìn ó tòkó rọ̀ kí báyìí tẹ́yìn ó tòkó báyìí ọgbà tèmi púpọ̀ ìmúlẹ̀ sí àti dára. Ah, mo gba tí nǹkan o mo gba tí protocol náà torí ojú wọn ṣe fàyàn mọ́ra ẹlẹ́mi máa bá ààrẹ ní báwọn kò wá nílẹ̀ ní táyì kó lóde kí ló ṣe ọ́ tí ó ṣe yẹn rí ipò wo lọ wà protocol ààrẹ àdẹ́dà wọ́n ti protocol ló kó bàbá wọn ní ìsìn ẹ̀yin lẹ́rìí lé dé sí orí yín pé ẹ̀ ṣe kàràkàrà bí àlejò ẹ̀ sí tó wọ́n ti ń kọ̀ fún ọ́n ẹ̀sìn dáadáa sáwọn àfa ẹni tó bá ti bá ń tọ́jú àwọn afá èmi ní tọ́jú tó náà ń tọ́jú èmi náà ó wò lọ ní tọ́ náà ní sinmi àdá sáfà gbọ́dọ̀ bá wọn ò ní rántí wa ah, ọ̀rù kùránì yóò sùn ọ́ of your size o. jama ẹ dáhùn. bàbá mi alákọ̀ọ́mù àmì èjì wa ń bẹ lọ́dọ̀ ọba kan ṣoṣo. ẹ bẹ gbọ́ o sábà tí wọ́n ń lọ ní lálẹ́. ṣé máa ti ń lọ sí ilé o fẹ́ tẹ̀lé mi ọmọ wa fún méjì ní nǹkan kan náà twenty twenty thousand inú wa bí kan náà pé òun fẹ́ gba tiẹ̀ mọ́tò ló bá lọ bá kábíyèsí ó ní kábíyèsí ẹ fura lágbájá sọ̀rọ̀ kan fún mi jẹ̀ta náà bóyá kò níbi nínú ó lẹ́nu olẹ́nu yín máa ń rùn sẹ́sìn mọ̀ báwọn ọba aláyé tó àwọn bàbá wa gbọ́dọ̀ yọ ọ́nbẹ̀ ni ẹ tó bá kọ́ ọ̀rọ̀ ọjọ́ ni máa ń jàre fún ìwádìí ọ̀rọ̀. ọba máa dúró dúró pé tó sọ̀rọ̀ òde purọ́ ló gbà yẹn gbọ́mọ̀ kábíyèsí ló gbà yẹn gbọ́mọ̀ ẹ̀dá tí bá ti wá ń sún ilé gan yẹn kí wọ́n bá ràdùn yín jà kó fẹ́ ká níyì lórí oyè ni èdè tó ń rojọ́ tí ò ojú ẹ̀ wá pín kankan owó ẹ̀ lọ́wọ́ ń bá jà ta lọ́wọ́ àfi sọlá. wọ́n gbọ́ mi ṣé àgbà bèjì náà gbọ́. ẹni tó bá ti wá bá tèèyàn jẹ́ ẹni nínú tiẹ̀ náà kù nínú rẹ̀ ọba máa ra irọ́ àgàgà bí tí wọ́n ti máa dun oyè wọ́n máa wọlé níwọ̀n pé kò sólórí rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ sì ni nínú nonsense that your sense. Yeah sèbá pàdé ọ̀nà yìí rẹ̀ rẹ̀ ni yóò ti kú sẹ́ǹsì nílẹ̀ rẹ̀. ṣé wọ́n ń gbọ́? ó dà kó mo bá dé ìkan wà lọ bá ọba mo rò pé ìlú kiri mo wà ní ìlú kiri ìlú tó gbajúmọ̀ dodo kiri dòdò ìkirè dòdò ìkirè. mo tún á máa rí èdè nílùú yìí ṣé lódò èdè ni odò Ọ̀ṣun náà ni nísàlẹ̀ náà àti kí ni wákà wákà jayé jama wọ́n sì lè sún sínú díẹ̀ sún sínú díẹ̀ sún sínú wọ́n ti dín in bá wọ́n díẹ̀ sọ́ọ̀rì imam àpọ̀jù olè yín tiẹ̀ ananja nẹ́sì kọ́tìbù nọ́ọ̀sì bàbá ẹ bá sún àga yín mẹ́yìn díẹ̀ torí ọlọ́run eléjì rẹ ọ̀rẹ́ yín sẹkẹrẹjẹjẹ kóba kóba ah eléjì rẹ nù ọ̀rẹ́ yín púpọ̀ àwọn àwọn bàbá mi kí jìmọ̀ náà bàbá mi mo ti bẹ́ẹ̀ náà dé jẹ̀mọ́ ó wá lọ pákéjì rẹ̀ wá. tó o bá ti ń bọ̀ àbí iṣẹ́ lọ́la kábíyèsí lẹ́nu rẹ̀ máa ń rùn jẹ àlùbọ́sà kọ́ wa dọ́gùn mú o bá tó lọ bá kábíyèsí ó ní táàbù mà pé ó lẹ́nu yín o yóò dọ́gùn mú. ẹ̀yẹ́ mà gbọ́ yòókù jọ mi. tí wọ́n aṣọ kọ́ ààrẹ náà ni sọ ah, fún mi sọ alájà ni sọ fún mi kí n sọ torí gidi ni wọn ẹ̀yin òwò àní ẹwà wọn gbà tán ìyàwó lórí dojú agbo òpó olóko ọmọ ìlú yìí paná màdámù ń ọlọ́run sì dá wọn láwòrán kan náà ni wọ́n kàn rọ́ọ̀sẹ̀ wẹ̀ jẹ́ fà ìjura wọn lọ́nà. jẹ̀mọ́ ìlú àwọn. ọ̀rẹ́ rẹ̀ wọ́n gbọ́ ibi iṣẹ́ láàárọ̀ pẹ̀lú tó ti gbọ́ pé bá ń bínú sí i ló bá dán ọkọ̀ mú. bàbá máa lọ ọba ni mo dára èmi lẹ́nu mi rùn ṣẹ̀sìn láwọn ọba ayé ogún ọdún tí a bá ń ya ìgbẹ́ mo ti ìyá ẹ̀sán tí wọ́n gbà lára rẹ̀ ìran ọba ẹlẹ́mìí àforíjì. ẹni kí n mú nítorí èmi ní àforíjì wá bẹ́ẹ̀ kí n bá sẹ̀wọ́n lágbolé kan ń tọ́tọ́ yé bá ka agbolé o ilé mi wọ́n ti lọ jẹ́ wọ́n torí ẹnìkan wọ́n ti dùn agbolé dé arákùnrin kí n bá wí. àwọn ọba náà láforíjì pa wọn náà fi sọ̀rọ̀ ọ̀sẹ̀ wọ́n sì sọ̀rọ̀ jáde yóò máa nọ́ọ̀sì bí ọ̀jẹ̀ ìyá lọ́dún mẹ́wàá yóò máa ní ilé o sọ wà dáadáa torí jẹ́tọ̀ ní wà dáadáa mọ́. kábíyèsí ọ̀rọ̀ ló fi lọ́wọ́ ọ̀rọ̀ ló fi ó da òun wà mú tàn tí bá parí eléyìí òun wà mú tàn ibi tó bá fi lẹ́mí àforíjì wá sílẹ̀ ò dagun ó dagun ń wù lónìí ilé ọ̀rẹ́ mi mo wà bàníkìlẹ̀ lè jẹ́ ìdíkọ́ ọ̀rẹ́ mi náà àtòyè ládùn òyìnbó ládùn ti ń gbádùn ládùn fún alẹ́ àná sáré wọ́n ti pè é more eighty times ẹ mọ̀ pé ẹ mọ̀ bísí tí wọ́n ti mú ìmọ̀lẹ̀ lọ́bà tí wọ́n ṣe kínní wọ́n ní wọ́n ń bọ̀ ó yẹ bá mi jí ló pè wá ẹni tá a rí nígbà tá a náà tá a ń ṣe kankan kankan tá a náà tẹ́ ń mí sí àlà payback lónìí. ọba wa pa sórí kábíyèsí ọba ò bínú lójú ẹsẹ̀ pé ọ̀nà lẹ́nu mi rúnrún ọba dákẹ́ àṣọ ti bínú. àṣọ ti bínú. ló bá tó ẹ̀yìn oṣù kan ló bá kọ lẹ́tà ó wá fún èyí tó lẹ́nu òórùn inú kan ti ti ń dùn pé ó kèmí nìkan nísìnyí mo ti yẹ ní sáà ó bá kọ́ ní òun fún ẹ mọ tó kọ́ ní lẹ́tà tó bá ti fi lẹ́tà yìí jíṣẹ́ ẹgbẹ́ lórí tó kọ́ náà ló bá gba lẹ́tà lọ́dọ̀ ọba wọ́n mú lẹ́tà lọ lé ọ̀rẹ́ tó ní ó sọ ọba rùn ọba tó pàdé ẹ̀ lọ́nà pé ló ń lọ ọba fún mi lẹ́tà ní fún mi kan ah olùtọ́ fẹ́ fún lórí rẹ̀ mí rọ̀ jẹ́ ẹ̀ràn kí n lọ jíṣẹ́ fún ọ. fàyínà rìsíkọ̀ màkìsùnmù wàsó zanilaya nfa. gbọ́dọ̀ bẹ lójú ogun ọ̀dọ́ mi náà ni iná rìsítà màkìsúnà. ẹ ò gbẹwé dọkù. wàsó yọ̀nìláyà ń fa. ọlọ́run àti pín bá ṣe jẹ́ ẹ má ron tí ò da sí yàn mọ́ ẹ ti má ron tí ò da kò ní kú dáadáa. kò ní kú dáadáa kò ní kú rè. lọ ní ti máa ní iṣẹ́ tó bá rán mi lè gbé lẹ́tà wọ̀ má gbé ọkàn já lẹ́tà gbà. ó bá já gbà. ló bá mú lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ló bá mú débi tí ó ti ní wọ́n pa bẹ́sẹ̀ kàlẹ́tà ni gbọ́rùn léegi ó yẹ kó di kíni wọ́n lọ kàlẹ́tà ọ̀bẹ wọ́n lọ àgbọ̀dọ̀ já lọ́nà mo tó kọ́ ọbẹ̀ ni pé ká pa ọ́ wọ́n ní mùsẹ̀ wọ́n ràn yẹn ní ẹjẹ́ lọ́gbẹ́ ni mo ràn wá wọ́n lẹ́yìn ẹ̀ fojú rí kúkú padà lọ́dọ̀ àwọn. bàbá bàbá láìláì nobody free. wọ́n sọ orí ẹ̀ kalẹ̀. wọ́n sọ orí ẹ̀ kalẹ̀. ọ̀rẹ́ ò wá rí títí ọjọ́ kẹta. ọjọ́ kẹta. ọ̀rẹ́ ò rí. ló bá padà sọ́dọ̀ ọba. ló padà sọ́dọ̀ ọba. kábíyèsí. kábíyèsí. bàbá ẹsẹ. ẹsẹ. òkú àbáláyé. òkú àbáláyé ó ní kú. ó ní mo ní wọ́n rojú ara mi fún ẹni. lẹ́tà tẹ fún mi jò ní ọ̀rẹ́ mi bagidi gbàdọ̀ mi olóhùn lọ gbogbo njẹ́ fẹ́ fún lọ́hùn jẹ́ ní kí n lọ gbà ọ̀nà lọ́wọ́ ọba ní olóore rẹ ẹ̀sán sẹ́rẹ̀ ló jẹ mọ́nsálà sẹ́yìn fọlbágì kùtìlábì gbogbo ẹ̀dá tó bá pọ́n idà ọ̀tẹ̀ idà aburú ni wọ́n fi pákẹ́. fàyín náà rí síkọ̀ máa ń pèsè ọmọ bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ń fúrọ́ǹtì fún òṣègbè kárin dìtẹ̀ yẹn mọ̀ nílẹ̀ wọ́n sì ń jẹ lábẹ́ yín tó bá rí lóde ṣẹ́f ṣẹ́f náírì àwọn fa ojú pariwo jù irọ́ akérèmọkùnmọ́ la. wọ́n lè má mi jí ọlọ́run ní yọ yín bẹ́ẹ̀ bá ti kọ́ àlè mọ̀ta ẹ̀ bóyá jẹ́ plant sí lábẹ́ ni ọlọ́run ló ń wọ́n mọ́lẹ̀. ọlọ́run ló ń wọ́n mọ́lẹ̀ wọ́n ní lọ́ba sínú kọ́ni mọ́rú ti jẹ yóò sì bá yín sínú kódà ní oṣù kọ́kọ́ mẹ́rin ah, eh, eh, mo láti kídìní kídìní ni màá jẹ ẹ tún wá taari ẹ sí pé mo ní tó pọ̀ olùsíjẹ tó jẹ yóò máa béèrè nǹkan náà ajíá nílẹ̀ ilé nípa kò sí nǹkan lónìí ẹ̀wà ẹ̀wà ẹ̀wà oúnjẹ ọ̀gá wa là ń jẹ mímú àyè o ti bú yín kó tó dé tó tún bóde yóò tún bú yín. wọ́n ọmọ ọlọ́run jẹ́mọ́ ìdáhùn ọba wa ní ọ̀rẹ́ rẹ tí wọ́n ń pè rẹ òun bá mi sọ pé ẹnu mi ń rùn ẹnu mi tí ní kì í náà ló wá bí mi náà pé ẹnu mi kí n mọ mú ẹ wo ẹ wo pa ọkàn وسوء ظن لا ينفع tí mo fi wá ní àwọn ọba àwọn ẹlẹ́dẹ̀ àforíjì àbíkọ̀ kan nù wọn bí alákòmù àti oníkòyí àtàkìrè èyí lẹ́nu àforíjì ẹ̀sẹ̀wó ẹ̀kú àforíjì ẹ̀sẹ̀wó ẹ̀kú àforíjì. ọba kan ló jọba ó ṣe kúnlẹ̀ báyìí ẹjọ́ tí ó kọ́ dágbára tó jọba ló bá ní ilé báyìí ń wọ́n ní bàbá kan tó ló kọ́ báyìí lágbàlá rẹ̀ wọ́n ló wà ní ẹlọ́mú wá tí ò bá lè rìn bàbá máa tẹ̀pá bàbá máa dúró ó ní bàbá mo fẹ́ méje ìwọ sì ní kọ́ fúnra bàbá ní méjì ni ti àrà àdúgbò wa mẹ́rin kíláà bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀fọ́ríjì kí ló ṣe wọ́n nígbà tó wà ní primary school òun wà lọ tán ọ̀sán lágbàdá àbáyé ó wá fi kí rìn nílùú ó wá já nǹkan lórí igi lónìí tó ń jọba ipò ń fẹ́ gbẹ̀sán èyí kábíyèsí ẹ fẹ́ gbẹ̀sán o báyé bá ṣe yìí ní kàyẹ̀rù kà fún kò jẹ ẹ fẹ́ gbẹ̀sán o bàyè bá ṣe yin ilé kẹrù kàkókò jẹ bẹkúnyẹ mẹlẹmẹlẹ fúnkà jẹ níbẹ̀ bẹẹrù kà mẹlẹmẹlẹ fúnkà jẹ níbẹ̀. àní dàbí sórí kó má sàdẹ́sẹ̀ àdúrà wà níṣẹ́ kó má má jà bọ̀. tó bá jẹ ká má kà tá a jẹ ká má kà bàyè bá ṣe yin ilé kẹrù kàkókò jẹ. wọ́n á sì kejì táwọn bá lò. wọ́n á sì kejì náà bẹ́ẹ̀ náà mọ̀ ẹran ìlú òtù ẹ̀ sì lè jaba lórí mùsùlù àti wèrè èèyàn náà lè máa darí èèyàn sì ní máa dalẹ̀ ẹni bá ti dalẹ̀ ẹ fara mọ́ àkọ́kọ́ nù ẹ̀ẹ́kejì kí n sọ ma gbogbo lẹ̀ dàbí o. iná limu náà fi pín náà fi dárìkì asálì nínà náà rí i wàlẹ́ àwọn tẹ̀bí dẹ́lẹ̀ rọ̀ nàṣí rọ̀. bọ́dọ̀ yìí bí bọ́dọ̀ yìí bí àwọn ní kí ni jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kọjú sí mi àríyá àwọn onímọ̀nà áfíríkì náà máa ní kárí mi ọ̀gá bẹ́ẹ̀ bá fẹ́ kí ni wọ́n ti gbé síbi táyà ọkọ̀ kò fẹ́ràn yín kárí mi nù èmi họ́nà nǹkan bẹ́ẹ̀ kí ló dé tó pa ara rẹ̀. wọ́n fẹ́ kí n rí kọ́ ọ̀dà lọ ìwọ́n ti lọ ọ̀dà pa. ó ní ọ̀dà ó fẹ́ gba yókù lọ ọkàn rẹ̀ ò sí dá. ọkàn rẹ̀ ò sí dá. ẹlẹ́ẹ̀kejì o jàmbá jàmbá ká dalẹ̀ yẹn lẹ́yìn banik alikajuru. alukaduru ká tàn yàn jàdìkídà tranya. máa tàn yàn èyí olóṣèlú ẹni náà ẹni tí a ṣe olóṣèlú ẹni náà gbogbo ẹ̀dá tó bá lè confront yín sáà tó bá lè sòdodo òní ẹmúlọ̀rẹ́ ṣé ara àwọn ẹ̀ máa bá lọ bá yín níyìn ìwò wọn fẹ́ ká ṣubú ni. ẹ̀ tó bá bá ẹ̀ tó ní ọ̀gá àdúgbò báyìí wọn ò ní bọ́ ò kódà wọn ò sọ̀rọ̀ yín dáadáa ẹni kò mú èso ibẹ̀ nìyẹn lọ bàbá ọ̀gá ẹ ti parí ẹ mo ti ń jẹ ní sọ olórí ibú ni. ẹ gbọ́ mo ò dá mi lóhùn mọ́ mo ti kojú mọ́ ìlà kọ́ mo kojú mọ́ ìlà tààrà wọ́n ń bọ̀ alikadiru gbogbo ẹ̀rọ tó bá jẹ́ mùnàbí kì í yọmọ kúrọ́. yọmọ kúrọ́ yọmọ kúrọ́. ẹyọ òkúrọ́ tẹ̀ wá ń bí ẹ léjere. mo tọ̀ rí ọlọ́ọ̀rí mo tọ̀ rí ọ̀sìn lọ́ọ̀rí mùnàbí kì ni ọ́. mo tọ̀ mọ́ ọlọ́ọ̀mọ́. ẹni tí ì ṣe mùnàbí kì tí mo fẹ́ ka àlùwà yóò máa pé àdéhùn ẹ̀yin tọ́lọ̀ ní asòsí ni ẹ pín àdéhùn kẹrìbà sí láláyọ̀ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹja rí i bá sọ̀rọ̀ ìka àwọn tí ò nìkan ṣe ló tẹ̀ka fẹ́yìn tí ẹ nìkan ṣe ìka àwọn tó fẹ́ kú ló gbẹ̀yìn tẹ̀ fẹ́ kú wọlé ọmọ tí mo fẹ́ jèrè ló dúró lórí ọ̀kadà ló dìbò fẹ́yìn ìrìnàjò ọmọ yín wà ní mọ́tò dúdú jẹjẹjẹ ẹ pé àdéhùn ẹ pé àdéhùn bẹ́ẹ̀ bá pé àdéhùn yóò yọ ọ́lẹ̀ yóò yọ ọ́lẹ̀ yóò yọ ọ́lẹ̀ yóò yọ ọ́lẹ̀ o yóò yọ ọ́lẹ̀ jẹ̀mọ́ kí n rọ̀ọ̀ṣì ẹ̀ torí ooru tó mú yìí wal istiqama ara ní kéèyàn dúró déédéé gbàdọ́ mi kò ní wọ́n wúran ẹlẹ́jà lọ dúró déédéé pẹ̀lú ara wa al-ikhlas sincerity ẹjẹ́ àsìnra pẹ̀lú mímọ́ ká fi ọkàn mímọ́ bára wa ṣe yabuna duniya yabuna duniya mala mala ga ká tẹ̀wé kí mùnàfíkì ló jẹ́ ga ẹ ti parun. yàwúrà dùnìyà màhálà màhálà. ọ̀rẹ́ sọ̀rẹ́ tẹ̀sí mùnàfíkì ara yín ó ti parun ó sì gbẹ́jọ́ protocol ọ̀sán tó ṣe fún ọ ó sì gbé lọ́dọ̀ president ààrẹ òkè wa kí mọ́ ni kò ní ṣẹlẹ̀ sí yín o kí n mo ṣe gbogbo ohun tó wà tó wà sí mo ti gbọ́ protocol kọ́lé gbàtí wàá kọ́lé ńkọ́ ó sì ya fọ́tò rẹ̀ ẹ rí o ti pa iná pààrọ̀ tí ìbáṣọ náà tó yọ oyè bá mi dígbà tí wọ́n ní commissioner of finance wọ́n ya fọ́tò ogun tẹ ní ẹ̀mọ́ ni wọ́n mú délé tíà wọ́n mú lọ́dọ̀ ọ̀gá yẹn tó jẹ́ gómìnà jọ́dá pé kódà onílé tẹ̀ ní. onílẹ̀ tẹ́ ẹ̀ o ó wá fún ẹ lẹ́sìn gbogbo tó ní èmi kí mo fún ọlọ́run ló fún ọ. bí ò ṣe ṣe fún bí ti yọ wọ́n ti dín bá okùn jẹ́ gidi kò lè já ọlọ́run ló yọ yín. sẹ́yìn wá ni ọlọ́run tí rò ní àwọn jọ ń jẹ ní ṣe. tẹ rí i tán wọ́n yà fá wọ́n rí yàrá yín yà. ẹ jẹ́ ṣọ́ra ẹ jẹ́ gajẹ wọn bí ẹ jẹ́ ṣọ́ra ẹ jẹ́ sọni bárẹ ẹ bá sọni bárẹ wọ́n fi ìyà jẹ yín ìwòlẹ̀ wáyé. ẹ tẹ́lẹ̀ kàtẹ́ ẹ jẹ́ mùnáfìkì ẹ gbọ́ Abdullahi bọ́nà ọba yìí bọ́n Salul ó dalẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam sọ kíkì máa lọ torí àwọn àgbàlagbà kú nítorí o gbọ́dọ̀ mójú àsìkò kájáwé ibi òsèlú farawé náà ibi òsogbo omi kù lára tí àbẹ ẹni wọn kún kẹkẹkẹ oyè bá ń jí náà ni ojú yìí tí wọn ń dán ọmọ dúdú kòròrò ní ń dán ọmọ mílíkì ọtútù láwọ ọmọ dúdú kòròrò ní ń dán. ṣé mo lè sọ̀rọ̀ yín jẹ̀mọ́ ọ̀rọ̀ tẹ̀mí dalí ànábì rú kábíyèsí. Olúkòyí wọ́n dalí ànábì rú tí wọ́n ti wí díẹ̀ kí n jẹun kún sọ láàrin láàrin. Bádìrú níwọ̀ ẹ̀bẹ̀ nǹkan mi tọ́jú. anabi tó bá fẹ́ lọ bì kan. ìmọ̀ sẹ́sẹ̀ àwọn ìyàwó rẹ̀ yóò kọ̀ọ̀kan yóò rárá gbogbo báyìí èyí tó bá mú ni ó tẹ̀lé. Aisha ló mú dọ́nà Aisha sọ̀rọ̀ very tiny kò sanra pàápàá ìyàwó ẹ̀ kò sanra rárá ní bá ń tọ́jú ogun bọ̀ ogun rọpa Ànábì lọ́tì lọ́tọ̀ Àìṣà lọ́tì lọ́tọ̀ àwọn tó bá gbé Àìṣà àìsàn wa fura pé independence ti wà níbi góòlù ó já sọ̀rọ̀ tó wà lọ́rùn tó wà lọ́rùn ẹ̀yin obìnrin má jẹ́ dúkìá ọba tí ń jẹ́ obìnrin tó bá ti wo dúkìá tó wò mójú yóò mọ̀ tọrọ kọ́kọ́ ló tètè kú kó tẹ̀ wá jẹ́ pé nìkan lọ́kọ́ fẹ́ ah, àṣàrà ìlú yà ẹni bò lẹ́sìn mọ́rú obìnrin bẹ́ẹ̀ ẹ best ka ọkọ rẹ ló fẹ́ best ride ọkọ ẹ ntọkọ rẹ ń kò tó dáa tó ló fẹ́ tó bá yọ kó máa bẹ̀ pé mo fẹ́ gbé lórí ìlú fẹ́ lóde ìtumọ̀ yẹn pé bá kú tó di tèmi nìkan ọkọ̀ tọkọ yín bá rà fún yín ẹ̀ka ọkọ̀ tọkọ yín lè fọkọ yín ẹ̀yìn alákọ̀wé náà àmọ́ ti ń ṣe ẹ̀rá tiẹ̀ fún ìwọ ẹ̀sìn fa ẹ̀jọ́ sáyìn jẹ́ kíkan náà ọ̀ ibú joint account. wọ́n dorí kodò ó yọjú wọlé yín ní fara máa bá wá sí yàlú lónìí nù ẹ máa fara ọwọ́ fẹ́ náwó tí àwọn Yorùbá ti wá kanta sáì ọ̀dẹ̀rọ̀wó gbà àti ẹ̀ ta ẹ mọ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀ yìí obìnrin náà lọ́wọ́ gbọ́kànlé tó bá wọn ó mọ pé kò rí ẹ atm lọ́wọ́ rẹ nígbè ìfẹ́ kàn sọmọdé rẹ ní. ọwọ́ àlọ́bì káwá láti ẹ fíà one million ní yẹ one five yẹ two million ó bá gbé ọkọ̀ fìrìfìrì onímọ̀rí ìkọ́ni kí n lọ rí mo lónìí náà mo fẹ́ ra báàgì kan five million ni màá gbà yókù data òyìn yóò máa kọ ni yorùbá ní oko ìjẹ́ tọkọtaya kó mọ̀ làálàá ẹ fàlà sí i obìnrin tí o bá gbọ́ tọ́ lọ́yìn yóò eight million ní wa ọ̀hún sì ń sinra rẹ̀ ní sẹ́mi sí eight ni mẹ́rin rẹ̀ ni mo kó létí asáàfù mi lẹ́ẹ̀kan náà first half general ni mo ìgbàgbé ẹ̀ mo ń gbádùn ayé mi tààrà shifting coordinator lèmi ń ṣe all shift ni bí kan bí o bá ṣe sáfíìsì kò ní sáfíìsì kì í ṣe wọ́n tí kò ní sáfíìsì tó wà ń dà fún káàkiri no net no net wọn fẹlẹ ọdẹ mi ìkàtọ ni wọn ní wọn ọfù sọláàt wọn di bí lóun bá yà tí ẹ bá tẹ ọ ríbi tó ọwọ sí yóò máa sáré ká ooo ọgbọ́n mi sàládà ọ̀rọ̀ ọ̀rọ̀ gbà wí ó yà ó náà yà rẹ́rìn bí rọ́ èmi ò ní ẹlẹ́ máa fẹ́ ìyàwó túláàsì o torí ọ̀nà kọ̀ńtrol méjì ọkàn rẹ fúyẹ́ ọ̀dà bí àwa o wọ́n tó ké mẹ́ta ọmọ yàgbé ara mẹ́wàá kú káàkiri o àwa ti jẹ kòkòrò yà á ti wẹ́ àwọn òpẹ́ sì tíya wọ́n sì yàwó rẹ ti bí mọ́tà tó ti dé ní fífítì fifty five tó fẹ́ fẹ́ yẹn ni ọbẹ̀ kúnnù òun àtọmọdé kan pàápàá ni wọ́n fi pílò di ọní mú ọ̀dọ̀ ni wọ́n yà máa náwó gbà ọtí wòran ó ti léètì fún ọ mánéjì ẹ̀rọ ọjọ́ alẹ́ rẹ sẹ̀kẹ̀rẹ̀ jẹ́ èdè náà jọ yín sẹ̀kẹ̀rẹ̀ jẹ́ èdè. ẹ jẹ́ bí kóòbá kóòbá èyí àpasọ̀rọ̀ ẹni lẹ́rìí lẹ́rìí kábíyèsí kábíyèsí ẹnìkan gbàtẹ́ wọn ń bọ̀ sọfúàn ẹ̀gbọ́ bùnà mọ́tọ́lẹ̀ òun ló wá ti máa ìṣàkóso ni pé ó fẹ́ ànáwì bàtà ìsárí gold ti ń wá kátán kò lè bá àwọn tí ń lọ rìn mọ́ wọ́n ti lọ wá sùn sábẹ́ igi odidi ìyàwó ànábì odidi ìyàwó ànábì. ó sọ wá rí báyìí ni àìsàn ah! ah, ìyàwó ànábì ni àìsàn ah, wa gbọ́dọ̀ tó ojú olùgbẹ́lẹ̀ kan dákọ̀ ó kàn sáré dasọ́ bojú ni ó sì rí lẹ́bàá gbé ìgbórí ẹ̀ sí ọ̀kẹ́rẹ́ àkùnrin ó bá bọ́ lẹ̀. Abdullahi bí lóò bá yìí mú sẹ́dùn bó ṣe ni pé ó rí ẹ́ ó rí ìyàwó ànábì tí a ń gbé báyìí ọkọ ní ó ṣe gbígbé lásán ó ti yẹ̀wò àwọn náà lọ rò fún ànábì nílé ẹlẹ́gàá ẹ̀jẹ̀ lé mi mùnáfìkì burú o ànábì gbọ́rọ̀ sínú kò bí àyíṣá òwò rẹ̀ àyíṣá ànábì wa kò tiẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ dasi dáadáa wọn sọ fún kékeré mose ó ló dáa àìsàn ni ó dáa mo fọlọ́ mi ọ́ díẹ̀ lọ sáré lọ́dọ̀ àwọn òbí mi bí nǹkan bá sọ̀rọ̀ yín sojú oníkan sọ̀rọ̀ mi bàtà ọ̀dà sí má jẹ́ mu ọ̀rẹ́ ọ̀rẹ́ mọ́tẹ́lẹ́ yín. àìsàn fa àìsàn wọ́n sì gbọ́rọ̀ wá bá ànábì ọlọ́dọ̀ ànábì lẹ́bi ẹ̀ ń sọ wà lójú agbo yìí tẹ́ ẹ̀ fẹ́nu yín tú ilé tó tòrò tẹ́ ẹ̀ fẹ́nu yín tú ìjọ tó tòrò ẹ̀ rà jùmọ̀tá yín lóṣèlú. Aisha Ọláyésù wọn à ń sunkún tọ́lù bá lọ oṣù kan nílé wọn ànábì òbéèrè ẹ̀. Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam ọmọ sáwọn ó ní kí ni alóbìnrin ìsàlámì ní àà òsáwọn ni kò lè ṣe ìyàwó rẹ ni àmọ́ lórí ibú ó wá bí sídìí àlì karamallahu wajhahu ló bá ní a kí ló tàbí pa rẹ sómi òpòlá yé ni mo tó bí ọ̀tá àìsà àti àlì dọjọ́ kúnù. gbọ́n mi yé ke ibi tó tẹ̀ ní rúgbó bọ̀ ànábì fẹ́ràn Fatima torí ìyá rẹ̀ Khadija ó sì fẹ́ràn Aisha torí Abubakar tóbi kò wá bí ó sì sẹ́nu lé tó ibi ẹja kókò ní mánéjì. ìkọ́ jáde fún kan wọn ò parí lọ́dọ̀ ànábì tọmọdé bá wọlé ìyàwó ló jáde tí ìyàwó bá wọlé ọmọ ló jáde obìnrin olójà mi kí ìyàwó bá mi jí wọ́n ṣe ń tọ́jú wọn jèrè ọkọ rẹ kàwọn oníṣòro kó ìyàwó ni báyìí kẹ́rì ẹ tó jẹ́ gba ni tó bá ti dọ̀ mẹ́ gbóná dá sórí èèyàn méjì mẹ́ta mẹ́rin tá ló wà lẹ́yìn wọn tó tó táyà mọ́tò wọn ta wẹ́lẹ́ ní búkìlẹ̀ wọn lọ́dọ̀ ọkọ mi torí tòun tó fọ́ sí ẹlẹ́nu ní sáré àtàtọ́ sínú tó tọ̀ tó dàbọ̀ ní ẹ̀ lóru lọ́sọ̀ tó ní wọ́n tu. alájà ẹ ṣe ẹ kí àwọn yẹn ló ṣe ẹ ṣẹṣẹ tó dùn máa lò ó tó bìnrin fẹ́ràn ẹ ẹ máa jẹ́ fẹ́ràn á kà á sí kí kọ́ ọ pọ́ǹpà rẹ̀ tóbi ní bá dáná tó tọ́ bá jẹun ní àṣì ah, wà lọ́sẹ̀ bẹ́ẹ̀ mò ń jẹ tó dùn tó bá rí láyé yóò wá ní hmm. tàn ní ẹni tí èmi obìnrin ní tẹ̀kùn gbọ́n ni ọkàn wòye wòye fọ ni ah ah ọsọ afa ẹmi India you look like a jar wọ́n lọ sọ afa ẹ̀dá tí wọ́n náà sì ní tí wọ́n sì ní tí wọ́n sì ní àbí mo sì ọmọ ẹ̀ mo sì ọmọ ẹ̀ wọ́n hmm, dé àmọ́ lọ ẹ̀ẹ́dẹ́ náà tọ́wá ti bọ́ tọ́ báyìí yàrá ni wọ́n sáré lọ. Yeah. jàmá àìsàn wà nílé wọn ó wá ní wọ́dọ̀ bọ́ọ̀ bá ilé sọ fún ànábì pé wọn ṣe sí náà ẹkú tó wọn sùn tó wọn fi kú rè. ó wá ní ànábì wa lọ ìjọba ànábì débi ànábì wa ní ọ̀sùn pọ̀ ṣe tí a lọ ṣe ó láṣẹ pọ̀ tiẹ̀ lókè mo lè ṣe ìfẹ́ mi ò sí lọ́kàn rẹ̀. ó ní ìyá mi bá mi ya ìyá ní ilé dáhùn lọkọ rẹ ó ní ẹ̀bá dáhùn para mi wa lè jáde mọ ẹni kí lè jẹ́ jáde ọmọ tí fi yọ yìí náà ló ti dáràn lọ́dọ̀ ànábì o lè yí tọmọ yín bá dáràn ó yẹ kójú ó tì ọmọ jẹjẹrẹ sùn lóyún ìwọ ìyá rẹ náà ní àjọ fojú gbára yín náà yàrá fojú kìsì ara yín olùkọ́ ti olùbẹ́ẹ̀dì tẹ́tí yẹn ẹ̀ náà ti yẹn ọmọ rẹ ẹ̀ ń gba mọ́mí ẹ̀ jáde kíákíá àdéjọ tèmi náà ti dé. èyí ń lòrú àwọn obìnrin náà ti gbọ́ ó ti gbọ́ wí ẹ̀sìn bẹ́ẹ̀ ní tẹ́ ẹ̀rọ ọmọ yín kó ló bá ju ọlọ́run ẹ̀sìn àkúdé ni ló bá ti kú ní oníṣẹ́sìn mọ́lẹ́gbẹ̀ẹ́ yín torí ẹ̀rọ ọmọ yín kó débẹ̀ níparí ọ̀rọ̀ ọlọ́run aṣọ bá náà yòókè káàyè ǹjẹ́ akọ̀nfàṣe kọ́ńbé ní báyìí bàtà báyìí yánu sọ wádìí ànábì àwọn ba Fatima Fatima ẹ Aisha wa ṣe tí o ṣe rí ẹni kí ni o ṣe rí ànábì yọba yọkọ kọyìn sí ni mọ̀mọ́ rẹ ní ah, ah, ọ̀sìn kí ọkọ rẹ ó ní lọ́wọ́ báyìí wọ́n mọ̀ ló wọlé tó bá sọ mi ni kò ní gbà mo ṣe ṣìnà ànábì kì í kọ dáhùn. ànábì kì í dáhùn. ìyá rẹ̀ ní ń bá a dáhùn. ìyá rẹ̀ ní ń bá a dáhùn. bẹ́ẹ̀ sì ni wò ó tó ọ̀tún mi lójú obìnrin yóò wọ́ ọlẹ̀. yóò wọ́ ọlẹ̀. bàbá yìí náà ta ló tóbi lójú obìnrin. kò sí yóò fọ sáìsì yẹ. tẹ̀bọ́ ọ̀dọ́ mi ló mọ́. àrẹ́mi lọ́lọ́ ti fọ́ ọ mọ́. ó ní mo dúpẹ́ fọlọ́ yàrá ni ọ̀dúpẹ́ bá nẹ́bí ó ní dúpẹ́ bá nẹ́bí ọlọ́run tó fọ̀ yìí mọ́ ni mo dúpẹ́ fún un ṣé ẹ̀gbọ́n sọ wá tí mo sọ tóbìnrin bá ní ọdá kò tètè gbẹ̀bẹ̀ tó bá ní ẹ̀rọ mọ́ lọ́wọ́ ti tẹ́nu ìyàwó rẹ̀ ń kúnlẹ̀ fún ní ọdá kan náà dákun yóò wá náà ló padà sọ fẹ́ dọ́lọ́ọ̀nù wọ́n á yù gan kí ló ń ṣe ìwọ sẹ́ẹ̀kan sùn yìí sẹ́ẹ̀kan sùn tí mo ń bẹ̀rẹ̀ mo má lè jẹ ni sọ̀rọ̀ kó sọ̀rọ̀ kó bá mi láàmú ni sẹ́ẹ̀kan sùn bàbá gbé tó tọ̀ lé ṣe yóò máa rántí àlékún rẹ̀ ní ìṣèlú ni yóò fẹ́ bọ̀ ẹ̀ ní ìṣẹ́jú méjì ìbísíjà àti àìsà ti parí nù. àdébí wa sábì lé àwọn àwọn tó fẹ́ dalé ẹ̀rú pé ọlọ́run kò fọ́ ní ọlọ́wọ́ àmì ètò spẹ́ẹ́dì wọn àìsà búra pé òun ò ní fún ní kí wọn ní ṣe dáadáa sí i ọlọ́run ní ṣe dáadáa sí i ṣèlú wo ti fọ́ ọmọ náà ẹ̀yin olóṣèlú ẹni mọ̀tákẹ́ tó dépò ẹ ṣe dáadáa ṣe bọ́lá ti gbé ilé bẹ̀ náà. ọlọ́run ti gbé ilé bẹ̀ náà. bí ó sì mọ lónìí náà. bí ó sì mọ lónìí náà. ما في حياتي ما في حياتي بقاء ما في الحياة ثبوت نبني البيوت حتما تخرب تلك البيوت بس ṣe tó yìí òmòye kọ̀ọ̀kan kò nà mí ná ẹni bá màṣẹ́ ṣe gbọ́dọ̀ mowó náà ọ̀tọ̀ náà kò náà bàbá champion ọ̀tọ̀ náà kò náà àwọn tó wá láti Òṣogbo because aṣáájú yẹn lóra wa. ìyàmọ́ tún oyè bá mi jí ẹgbẹ́ mílíọ̀nù yín wá. kúlù ìbọ̀rọ̀ yẹn.